most of publication ẹni ẹlẹ́mà rẹ̀ ka èrìsí ani àwọn arraddu ala arọ́dù alasubuhad mutaalikotun bilbai'a wal imaro arọ́dù alasubuhad mutaalikotun bilbai'a wal imaro the refutation the refutation of the doubt concerning bay'a and imaro the reputation of the doubt concerning Baya and imara is good ka abol ni wonon tini to live on wa dot na bre ma ka ore jo is not mega ko waji but is good ka wani eh uh, then man ne each page gonna cost say not less than twenty naira then multiply by two and something onyonyo but with your two naira fifty kobo wa ni page onye iron bore ahụ lọnyi take twenty naira so ọpọ enyi ọrụ mbọ fún rẹ̀dọ̀ anyọ mẹ́rin ló kúrò náà mi kó tí sọ̀rọ̀ ọ̀rọ̀ náà english and any one of us can read ọgbọ́n mi nìkan náà arabic sọ́ni. ìgbọ́n náà wọn náà mi aka arọ́dù oyinbohi alasubuhat yabọ́ ma kiri su ire ibezi analaka ana kiri no o concern ire ibe a onire ya mir no ene mana ewe no o expose that na abe na sponsor atabe ne ketule ne lo ku yi si ide and ya bebe aka anya wal mari open because website no is full of do listener wa na me do ya aruwa na ku pay and why le pay na me wani saudi twelve one makọ ẹnna mẹsẹ tẹri kọfin na ẹnna dara ọdẹ salaf ẹnna ẹbẹ fẹs ẹnna ẹyà náà ẹnna ẹyà nínú so fún yóò kàtí in area of bẹ́ẹ̀ àwọn náà so and kuma dáì kẹtí rẹsọsọn rẹsọsọn ọrìn àná anyi sọsọ anú síbẹ̀ síbẹ̀ àrẹ nà gbọ́wọ́ àwọn ọkọ̀ ẹ̀ wọ́n àwọn gbọ́dọ̀ síbẹ̀. ọ̀láti bẹ́ ààrẹ dọ́kọ̀rọ̀ bẹ́ ààrẹ tẹ́lẹ̀ tó sọ́rì kìtàb wọ̀sùnù anake nìjúwa náà anaka anlẹ́gbẹ̀ka anake sálàfà ìní irin ẹ̀wọ̀n ahmad ibn hanbal ẹni ekot imam ahalusun of jama anake imam shaukani ẹni ekot ọ̀nà ọ̀nà understand am anake taqiyudin ibn taymiya rahmahumullahu jami'an àti mọ́ọ̀nà wọn náà ẹ̀ka yìí ní ekot anaka imamu ibn al-qudamah al-maqdisi ọmọ ìkàtí al-mughni àti ẹ̀yìnlẹ̀ ní ọ̀nà chẹ́kọ̀ ọ̀wọ̀ náà wọ́lọ́hù alam ìrẹ̀yìn ọ̀sá anáìka ní kò ìkà ìsìsìlú náà kíkí but unfortunately ọ̀nà mẹ́ka ikú wẹ́ẹ̀fẹ́ ọ̀nà àárín oríkùwà mú náà i sincerely apologize but it is not my doing sɛmɛ ɔwika anyi about four books sɛmɛ yɛ den bola nan kɔkɔran kɔkɔri zu iyesi de de yɛrɛ mu ɔni kama yɛ ne se ɛɛ fatihul baari yɛ ɔni kama yɛ se kashful mushkil yɛ ɔni kama yɛ se zadul ma'adi yɛ then dɔw yɛ kama yɛ sɛbɛn sharhu nawawi ɔnɔ mɛ muslim ama for the benefit of alanabo famori osi latest by human program monday wa yẹn ni class uh-huh, famori osi i will make them available so that when to ní kìmọ̀ àkàdó òṣèré yìí ẹni kìmọ̀ àkàdó àwọ̀ ní kò tí pèjà ń do òṣèré lọ́wọ́ dọ́ndọ́ rẹ̀ ráfùsì kẹfù tó kọ́ pẹ̀lú mi sọ́hùn. àmọ́ for now

a give solution to the, to the car do short time even more tomorrow ọnọbìnrin kan báwọn ajé aniki mẹka ọsọ nìkan ẹni sáì umma ẹni wo ní èrì ìdìbò ẹrì ìràgbọ́nà ẹ̀kẹ́ mìíràn jẹ dẹ́ntọ́ tó ní kí sọ́ọ̀rì ààyè ọ̀dọ́bùdì wáhid dáná yín sọ́ọ̀rì minhajun wáhid tí lẹ́sọ́ minhajun nubuwa ọ̀dọ́bùdì kùnyà. kìlẹ̀ so the same method of method ọ̀nyẹ́ ẹ̀yìn ẹ̀nẹ́ kọ̀ndọ̀ mọ́dá method ẹ̀nà rẹ̀ method ẹ̀ ní kuma joseph nebi mọ́rú mẹ́fẹ́ inú mọ́ná pàràwù method ọ̀n dí ìdí ìròyìn but at a point in time òmùnẹ́sìrò dàgbà sincerely dọ́pàrà. ọnọbụ ka in ka ọzọ mere na e ka ọ ọ nyụngwa it has become ihe anaghị anya nkwụsị jamono ziri ndị enyima ndị amụghị aziyo. ndị ara dị ihe iji ọrụ oretu nye ome dị ka ehihie ruru dị ka ọ ihe. ọ gbọ́ ẹ̀tọ́ ààrẹ sínú ojú yẹn náà. àmọ́ ọ̀dọ́ ilé ojú yẹn ààrẹ ẹni jàmá ilé nínú ilé ojú ya ọ̀rìn dé èrè kiri ojú yẹn ọ̀rìn ìdáńdọ́nù kiri ẹnu ilé ọ̀rìn same method ẹ̀ kúnyìn máa lò níbi ká tọ́ lakum manhajukum walana manhajuna. najọ́ ní manhaja o kí manhaja náà láti ní ẹ̀rẹ́ mi. simple as that. na ọ̀rẹ́ lítò kan eré náà wọ̀n kókó àmì dá lọ́wọ́ kókó èsì sí wàá nyẹ́wọ́ ìjàmbá ẹ̀dọ́ ọ̀bà ní ten then what is the next thing then if àtàwọn na ọ̀rẹ́ so káyì ẹ̀fọ́ àkósálámù àwọn èrè wọ́n kú mi lé. ìdí mẹ́rẹ̀ yá mẹ́rẹ̀ yín dá. dịrị ọnụ ndọpụ awa ndebara mara m anịrị nị na-akụtiri ọka na nke nwana akwa na anyị lọ para but the more ni ịragụ aga na you expect different type of other you, you expect ka anyị dị na-eka ọ bụ aga na bẹ́ẹ̀ aga na ịnọ ịra bẹ́ẹ̀ ni na-eka bẹ́ẹ̀ aga na juru dị na dọmike yẹ kú face the problem with such method. láti make kodo lis ten very keen to this very last aspect of sin we discuss am because all of them man omori oti anyi ah, fata wa oyoko all of them man ya anyi fata wa. Uh, ọ̀dọ́ wa ìṣèká ìṣirò ìkàyè òkòmùlì ọ̀bàgà ikọ̀ òkòmùlì ọ̀nà yà àdọ́kọ̀ òkòmùlì ọ̀rìn àṣàṣàlámà yẹn. ihe iri dị ka ịwa ka ị anyị chọkwa anaghịkọ ọgọdọ ịchọpụnọ ọyịn sọhị buhari ịchọpụnọ ọyịn sọhị muslim ịchọpụ ịrekụ ananakụ tabu ka ọrịa ee ịchọpụnọ ọgọdọ ebe ịnịchọpụnọ mmiri na ọgọwa eyi ni mmadụ arụkene na mmiri the summary of itofanon ọzikayi ọntụmgburi haba na ereku tabuk daniel dị hete na ịnọ ise meka sọl anọ dobiri irinyi ama daniel ịnọdụ na ịnọ daniel na ịka jeti ejenu ise meka sọl na ebiri jeti eti irinyi daniel náà ka death confess ní ohun tí ní sọlọ sọlọ àmúfẹ́fẹ́ ní anáwẹ́kàfẹ́ nù. iná náà ká kéde rà nǹkan tó mú ní ẹ̀hún gọ́dọ̀ tó tabuk rẹ gọ́dọ̀ tó tabuk àmì hún ní ẹni ahazab fẹ́kẹ́ ní dára tó hàn dáwọn ẹni ní ìsìn ká the romans ẹ̀ ààrẹ di ọyọ fáì tó kù mú nínú lójú ìdára ní ọ̀nà ìrẹ́ náà.

gbàkó innocent time abẹ́ àwọ̀ lóko sàlàyé mu ọdún onídàbùsọ àlẹ́ ní rẹ̀ lóko brothers ẹ̀yìn ni lóko aka ẹ̀rọ ẹ̀rọ lóko àfọ̀ ọdún ní oṣù nàní ohun tó mẹ́rọ ọdún jù ní malasi dọ́là àyàtọ̀ mu ọ̀hún náà rẹ̀ dọ́kẹ́ yàrá sílẹ̀ wọ́n ní dọ́mẹ̀ ẹ̀ nànà tó wọlé kàtọ́ abudahi alhamdulilayi náà ọ̀dà wa kọ̀mpléènì ọ̀dà ọ̀dà sí kọ̀mpléènì náà rẹ̀ ọ̀dọ̀ ti rọ̀ bẹ́ẹ̀ neta, do dọ́là kàkà ẹ̀yìn ẹnẹdọ kẹnẹkẹkẹ ẹnẹdìkẹ nẹka fún ọnàmẹ ẹnẹdọ nẹtẹnẹ ana kọmọ mẹrin náà ẹka ọrọ ayé hijá kàrẹ ìtòrò nínú ọ̀nàbí kaab ibnu malik rọjòlọ anu. ọ̀nẹtẹnẹ kaab ibnu malik àtọ̀nẹ̀bánáwọ̀ yé tuntun ìjọ ẹ̀yìn sẹ́mi kàfin náà ẹ̀ẹ́bí. Ebi na esiri yere ka <laughs> ya nere kwano babu babu hino chenu. Ugwe he yonu. Ije yi yonu. Use ye zayin. Enyi hosa. Kwete wana nike kuri domu makare yonu. Ntumulika. From today, asa akusalama onini. Anaronu wa asalama ini afeze. Afeze wananin lọ́kọ̀ọ́tọ́ lẹ́yìn náà abọ́nà ẹ̀kọ́ lámàáyé ọ̀rẹ́ tó wọ̀nyí hatani ti kò mọ́ ẹ̀mí mi tó nítorí cousin brother náà mú kọ́rọ́ ní dádì ìtọ́fọ́nà ní sọ́yìn buhari o muslim ó ṣe sọ́yìn buhari ìtọ́fọ́nà máa kàn án lóòṣùá ìtọ́fọ́nà wí ọ̀yìn hadith 4418 wàá kò summarize àwọ̀ ẹ̀mọ̀nà ẹ̀ṣọ́ trophy hadith 4418 mahalfatu bari suru 1 dawi volume Three, page Two hundred and eighty-three 283 hadith 4418 ọ̀rọ̀ ayẹ̀wé. Uh, azan nabi akusala maiwa kunyara ni dɔn na dɔn ni neji nɔ ori ni na naamu kɔrɔ naa rɛ dɔka salamu aleykum o tu yi ɔ asalamu aleykum dɔka waa kami sire mori ni ma ni kɔmɔ ee ta o ni o ni ɔ kunyara ni bɛ bi

dole ya bai tarbiya ya mai so bí lẹ́tọ̀ èjì lẹ́tọ̀ ní ojú ọwọ́ atọ́mọ́ ní wọ́n ní ìjà tó omi ọ̀dá ìka inóhù ọ̀dọ̀ náà ẹni ọ̀rọ̀ ẹ̀wọ̀n náà ẹ̀mí ọ̀mí lèsì láti lẹ́tọ̀ ní wáyà mú jí lẹ́tọ̀ ní ọ̀chẹ̀ kórìrì ó mi dìbí ẹni just in forty days ló ń tún mú létí ní tùwọ́ ọgọ́rin lọ́rẹ̀ káyé ara rẹ̀ ń yá for the next anakorit náà ká àtàyàn náà kó kọ́pùsá ni náà nù kárẹ̀ dọ̀nà tó ń dọ̀nà dọ̀rẹ̀ mi ten days lọ́tọ̀ fifty days àbí sahabi ni kábí nù malik káyé òhun oh, ni ká nẹ́tùká ọ́ni. Oh, ontumu ya kusala ona ikaka ontumu etire ya ntoro ontumu ma kusala de yo nire ni we ontumu le wata ore en o yusma kana ori ze ka ibn malik baba de yo nire ni jo ne rika ah e nire nka ah e wa e, ontumu ya ti ni la okon na sala ma yo na kuma ni we eh, and agodo ikabin malik on talk and israel wa omo to report here this on yan wanen cause no me too oka ja'ala an-nabi sallallahu alaihi wasallam yusari an-nazar bi an-nabi okide yonere yusari an-nazar ama seme iranon orawe fatawa ka wome da ni bi yorin àmọ́ ọmọ mẹsàn-án náà mọ̀ ọ́ka onífà níbi àkùyé yín tó ti kọ̀ rẹ̀ ilé ẹnu nọ náà ọmọ náà nù after ten days náà ọ̀nà rẹ̀ dàtọ̀ àánú lọ́kọ̀ fifty days bí mo yí sẹ́yà hẹ́tẹ́nu ká. kuma da jere yi ɗarnetonin daba jere yi wa gon amurka kara jere yi wa ya salam bila nibi on wata harai kwai dasa bi dai a harin kwai on meni no suspension on no be dai hajen qur'ani ke akan ya ka di sun kuma da ka ti doctor wonon ina qur'ani zama ka darawa didar kyau laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allah wal yawm al akhir wa dhakara Allah kaseeran abi iju dani me tunne hanon ila ka she example ai hore nu rasulullah omori ka ko ka example ke ka uswatun hasana the best every the example na ka ele ele we do discard because of your àkókò anyi decline mentality do se do don se ni eh eh ah, the best example the man kana yarjullah ana kai so so nwesi ana ko wa ture we muri ko na gere ana ko ture ko na ku idani ku laqad kana lakum fi rasulillah idan nan to muri man me example ore na ka ha mun to mun example ore so ama agoka eh ẹ̀wọ̀n ṣe èso sanarka ahlusunna wal jama'a kama fahimaha salafu eh, salafu sọ́ọ̀lì ikiya <laughs> iskami sunna ẹni jama'a ana nkomi yẹn náà ika ẹbi ẹbi dìbẹ dìbẹ abẹ. hadith ọ̀nà ìjì imaamu nawawi sọ ini sharhu sharhu eh, sharhu sahih muslim oni imam nawawi me sharhu sahih muslim oni imam nawawi me volume 17 page 101 hadith 2769 i repeat volume 17 and omule ti ye ile iho abound one ile iho agwa mi quote reference volume 17 page 101 hadith 2000 769 imam nawawi kai with this hadith any adult dị na-ere ka anyị ọnanya nkwekọta ndị jamaa onye sanction nọ na ọkata akwụsala ma ya wet yes gaasị ka akene ka tọ ani bi mara me ta wala me ndi dika abin na bi explain hadith is imam nawawi abiya da ni ka ina hadith o explain ni zo to dama ni kan wani ne kashful mushkil ibn jauzi imam ibn jauzi rahimahullah yani ibn qayyim al-jawziyya yani ibn jauzi ibn jauzi ọkọ hẹmẹ táadé ibn tèmi ní ẹgbẹ ẹkọ níbẹ ibn jauzi ọmọ ẹbẹ hẹ ọmọ tó kẹrẹ bíyà mi bí mo ozuku ní ọ̀nà nyà náà ní kóògù lẹ́ẹ̀kọ̀ wíìkì ọ̀rìn ọmọ ẹ̀kọ́ mọ̀ ọmọ ẹ̀kọ́ fáàsì wọ̀tá ọdí gọ́ọ̀mẹ̀ntì záàtì náà ìnẹ́wà lójúọ̀rọ̀ náà kọ́ wíwá ni. dáì kútùmù ibùnú jọ́ọ́ dirham dirham kútùmù ibùnú jọ́ọ́ dirham dọ́ka ibùnú jọ́ọ́ di ẹ̀ náà náírà ní onye dọ́nà àdójú wíìkì dọ́yà tó ẹ̀wọ̀n ni. ka

هكذا قال شيخنا ابن الجوز رحمه الله آية دان دعوه رحمه الله ما سورة كان دوكا بيمة نوصل الله تنوكا اوه أن ملي أنا دام ماني من دوك on ما لما كيهم after no كيهم دوك دي schooling دوك لي هاد دان تون أولي تنباك ويش تون دوك لي هاد دان تون دوكا مدرسة جوزية دوك لي هاد مدرسة جوزية so abọ́lọ́ ní wèrè kẹ́ na kéwù lọ bẹ́ẹ̀ fi jẹ̀wùzí àtẹrẹ hẹ́n ni ọ̀nà mẹ́kẹ́ èjé shamsuddin ibn al-qayyim ìjọ na kéwù lọ dọ̀ ọ̀nà ẹ̀kọ́ n'ọkọ rẹ̀ ibn al-qayyim al-jẹ̀wùzí wèrè rẹ̀ húra rẹ̀ ẹ̀ e àkú ibùn jẹ̀wùzí náà kò rẹ̀ àròhó ibùn qayyim ìdá ana repent ana àrùmọ̀ bá àròhó àsakọ̀tọ̀n lọ́wọ́rẹ́ ọ̀dùnmárùn-ún ɛmaa kootu ɛbɛ anyị na yɛza dɔrɔ nyɛ ɔna hali ndɔka yi papa paiku dada paiku anụ akara yi ɛna na hafi nyɛ mo tɛrɛ kaki na alusun na ɔzaba ahorɛ dɔn ma nika no is a disgrace to alụsụ na. Ibu jẹ́ òzè na akara na ẹ̀rù ya na wá lè na ẹ̀nà dí mi ekú tó nù ibulu kọ́ìmọ̀ jòzí yà wọn anyanwó nyanwó yìí ní ẹ̀mà àjárò hó ọ̀nà ibulu jòzí ọ̀nà so ibulu jòzí ọkà yìí ẹni mushkil ìjọsìn àdìsí ọ̀nà bẹ́ẹ̀ ẹni buhari ẹni ìwé náà mọ̀ mushkil dọ́kọ̀ ìwé náà rí buhari má a kashful mushkil ọ̀nà mẹ́ tàbí ìwé volume page 283 hadith 4418 why kama haka ini buhari na wayansu hadith wana na la ini hadith number 4418 injo ma shoka dok agwawo o your jews ono na shoka ka jaiz ka aya kolonyo kon ka tawni jamaa e use hadith on yo da sa salama yo uh, shoka na agwawo A waukaka alhafiz azuma isa yaukaka alhafiz yau na hukurani ne saka aka hafiz bi mana ọ̀rọ̀ ẹ̀kẹ́kẹ́ hadith ni mímẹ́ sán ọ̀nà òrùrùmọ̀ náà wọ́n kọ́ hadith ẹ̀dá àbál mẹ́hàndọ́ mú àbúrò ìdíjà rọ̀ ọ̀dọ́ rí hafiz hadith and ba yes red ban you be care amount of pan to bone wo to reactionary it to bone it to bone request me reaction to the mega can you be care very much you be albani allah moving but however al hafiz that is the hafaton enaka on ibn al hajar al asqalani rahimahullah ana kwa waka shaykhul islam ejazira hafatwa nawi abo ibn taymiyyah ana kuwa kaka ar-rasul dira sai na so ina ne nawe muhammadu rasulullah sallallahu alaihi wasallam ani qaida ahlus sunnah wal jamaa al-hafiz ibn hajar al-asqalani in fatuhu bari volume 8 page 139 hadithai 4418 hadith onore ijon ne ka ni fatuhu bari and fatuhu bari is the best in abi sharu so ibari namen sharu so ibari ororo onyami kazoni ma a kashful mushkil arani fatu arani sharru so garnahi umdatul qari umdatul qari ani sharru so garnahi fatul bayan umdatul qari imam al-aini amen rahimahullah so the best sharh na ni so buhari habus radu sunna dokon fatul bari ibnu hajar al-asqalani don re jose dise on do wajibi oven kàárà ẹ̀kọ́ fún oyún pé nkátá mi ní jama alùsùnà jama àtọ̀ọ̀tọ̀ ẹ̀ àyíṣẹ́ àdìsọ nìyẹn àfẹ́sọ́lámù ẹ̀ wọ́n á nyẹ́ ní sẹ́ mẹ́wàá ẹ̀ nílẹ̀ ẹ̀nu nànú tọ́ yà kàrẹ́ ibùnú jọ́ọ̀sì ji oyè ibùnú ike ibùnú ibùnú ini wanahe zadul ma'ad li hadi khairul ibad oka zadul ma'ad li hadi khairul ibad ini wan ini zadul ma'ad non volume 2 page 301 don ka firon ka ijodo video re ka anyar na kon kwata abini jama'a dai ka en kwata no nyong dagal na won aṣọ tẹ́hẹ àtàkùsọ́lámù èyí lọ́rin yìí ríhà dín ìfẹ́ràn àání ibùn olùkọ́ ìmọ̀jọ̀bí àmìkan arùgbọ́n àmìhìdá ìmáàmù nawawi ibùn olùjọ́wùzì ibùn hajjar afkolani ibùn olùkọ́ ìmọ̀jọ̀bí wọlé adákàfẹ́ ẹ̀sákẹ́nẹ́mìhìn náà nìyẹn ọ̀hùnmi ọ̀hùnmi kama pàṣípàtà dẹ́mìka ìlú akíndínmí lórí ka. ibn al-qayyim al-jawziyya ka any ikhtilaf in renon in salafa in in chiwe ba majin ebi in mana ka ka aza ko yisa dan dara nya na ka azin wa me dan fara hawo da ma hukum yiwu ube nenon an mi hedan ma ka ko yiwu yen mut umuri zutu ho ni yeleni ilé ọ̀nà ti tọ́lù dáa máa ń ọ̀nàrí sharhu huliyatu tọ́lìbùl ilm lè sheikh bakr abu zayd sharhu huliyatu tọ́lìbùl ilm lè sheikh bakr abu page thirty six ọkọ̀ ẹ̀ tẹ́hùn náà ni and i read in page thirty six last line sorry afwan in page thirty five last line. يونري شر هوية طالب العلم للشيخ ذكر أبو زيد إفلسك أك يونان ومعي ويسي beautification of الماكا كي شوية إذا ما كسمي وين نوري إن فأنا دوكي كنيا من دوكا إفشاء السلام or spread this salam دوكا سلام هذا إني page 35 last time نوري وانا دوكا يعني اكل شاء السلام يعني اومني نشره دوا سبريد السلام واظهاره دوا شرط هذا اذاك الله سلام كايتر دوله على كل احد اوكا بضع سلام عين دوك question mark تون page 36 دوكا لا ايه ايه بابا دوكا على من يستحق أن يسلم عليه and now deserve kawa salamai to doka alal muslim abukumul you deserve salama kawa salamai wa wa in kana asiya wada kaza ya ka ba mi bin wa in kana zaniya wada kaza ya ka kumul no sare kawin wa in kana sarikon wada kaza ya ka kumul no uyawin wa in ọdákẹ́rẹ́ wọ́n ikọ̀ kómìnà náà bóòrí rìbán òun kọ́rí báńkì àmì abakúrálà wíjọ wéèrè kẹ́kọ̀ọ́ àkàyọ́ àtìsàlẹ́mù aleikum. yà ń kí àná yẹ́sọ̀rọ̀ bùrùkọ́mùrù ọdákẹ́rẹ́ ẹ̀ka bẹ́ẹ̀ fẹ́tìrì abayẹ kúrálà sákọ̀ àkàyọ́ àtìsàlẹ́mù aleikum. wà ń kí àná fàfikọ̀l ilkì eléyìí sàlẹ́m ọdákẹ́rẹ́ kí fásitì kẹ́ọ̀rì mẹ́rin لقوله لقول النبي عليه الصلاة والسلام أكا بوكا نبي أكا أمور مغانا دوري مرحايا لا يهل لمسلم أم حلال يكون مره أن يحجر أخاه مسلم فوق صلاة كوازكو مره نهو ودو زعوها ويسلام يا فمدا تريدي يلتقيان أكتم لها كيان دو كم لها فيعرض هذا ويعرض هذا دو كم لها dọ́sán máa ń ṣe ẹnu kórè dọ́sán máa ń ṣe ẹnu kórè wọ́n ka ìrúhù máa ọkà awẹ́rẹ́ nanyi ọ̀ìdàmú lóko mu yẹn náà wá gẹ́ àánú alẹ́bi yabda o bi salam ọ̀nà wọn ni pàpà náà ká kẹ́ sọ́ọ̀rì asalaamu alaykum hadith ọ̀nà ni sọ̀rọ̀ buhari hadith number six thousand two hundred and thirty seven dọ́là yìí ni sọ̀rọ̀ muslim hadith number two thousand five hundred and sixty ẹni wẹ́rọ̀ ananke ẹni sọ̀hìn hujami hadith number seven thousand six hundred and sixty dọ́là ẹni sọ̀hìn hotirimizi hadith number one thousand nine hundred and thirty-two dọ́là ẹni sọ̀hìn abu daud hadith number four thousand nine hundred and eleven dọ́là ẹni mishkat masobi hadith number five thousand and twenty-seven àni ọ̀hún yàrá ọ̀rọ̀rùn. na dọ́kà yìí fẹ́ ìnfàlà mọ́mìn múnkàrọ̀nù akọ̀wẹ́kọ̀ muslim ọ̀rọ̀ múmini lọ́mù èrè òdìrí wàlá síyàmàn ọkà especially ìzàkánà munkaron aziman ọ̀mí munkar èrè òdìrí anáìka ọ̀dẹ̀wọ̀ yóò ṣàmìnhó èsì ń yẹ ìhàwà ẹni èrè òdìrí ọ̀nàmàn àni yàtàfàtàtà mọ̀jítàmà alìsìlámì kí a èrè òdìrí ọ̀nàmàn èsì ń yẹ ìhàwà kàṣọ́wà gàrí ìràgókò mọ̀rí yìí hìnà tòmọ́nà owó títọ́ náà yẹkùnù hijirahu wájiban ọ̀rọ̀ àbárí wájibi kàmí sọ́ọ̀rì àzáwà àtàrẹ sálámà yọ. fúlọ́rọ̀ mi kúrẹ́ ẹ̀ nàwé náà bá sílẹ̀ ẹ̀rù náà kàfẹ́ sálámà ẹ̀dá ẹ̀kú mọ́mìn náà ní àkọsẹ́ rẹ̀ nù. kọ̀dọ̀ ọ̀dọ́kà mọ́mìn na ولا سيما دوك especially mukaranan munkaran aziman iyo jona ko ban sem yana jona ko ban do go for dan fi siyak al kalam ka yakhsha minhu ana iya wani le jona man an yatafattat al mujtama al islami konyon gare ijamu islam hinaidin inu wana yakunu hijrahu mun yana

onye zikonore can continue agome ma wo ni ke ogo mi ko ti ke jana ni ire oro na ka o is stress ire no ka na o o bi nan kuma auto not am nun kare bi usaimi onre mi show han ton in wala ai sama ka sama in show mi usaimi god ai ni kuma ko tan in ire no wata iren كلية طالب العلم للشيخ بكر Abu Zaidi page thirty five to thirty six anyira re ni now kọ̀dọ̀ àkọ́kọ́tà tí ní jama àtọ́sọ́lá màá nù ayé ìrọ́nyà mi àmúrí òfin. fasanwi hamsuna alama lil munafikin wọn nọ mọ lè fi ọmọ náà ọdí ẹyìn mọ ẹdọ ọgbọrẹ tẹhùn ẹdẹ lè yú mara àtọkẹ publish and wine sẹmẹ owó yẹ ìwọ tòsí yàwọn wine wee rida na ne jiko a kun kunyara ne an waye na na ce a ne on re jiko ya mu wore ono no ka iza se yi munafiki e bare o that is any 50 signs of the Munafikun. towards the end of this book ilu anan in page 115 to 116 page 115 to 116 lọ́ka under the topic 7 wajibul muslim tijahul munafiqin tẹ́lẹ̀ bá bó anáàrùká òkú omori ní ẹnẹ̀mẹ̀hì munafiki tẹ́lẹ̀ bá bó òkú omori ní what is obligation òkú omori towards the word the hypocrite now we will continue Allah a tuda ka aka yi babban wuri waye na da waye munafiki ne ne wajen su waye wa ko bari wuna munafiki waye waye su ma ka nu eme ife me ife igbora e ni e. o le se keru waye ihu o akasa ye roji àbí kọ́sì si munafiki wa kọ́ ọ̀rọ̀ wa kàtà ìwà wọ̀ kò mú ìwà ẹni tẹ̀ mímọ́ rẹ̀ lẹ́yìn munafiki kèé náà ẹni e tí then àbáyé náà wáyé ní koran ẹni tí ó ka oka wa izhum wa kullahum fi anfusihim qawlan baligha ya ayyuha alladhina amanu ya ayyuha an-nabiyyu jahidul kufara wal munafiqina waghluz alayhim wajahidu almunafiqina jihadan kabira eno ame ako munyo en ya en ko munyo en na en na amata mo re give permission in ka ya judge all according to what is oni ere ama en na en ya ga lillahi subhanahu wa ta'ala ọyọ onísìmọ̀ àkàkọ́ ọ̀rọ̀ akọni múnáàdì kí sí náà iṣẹ́ náà mẹ́rin rèé yóò àti tí ọjà náà nù. ẹ̀jẹ̀ kí sẹ́wọ́ obligation kò mọ́ nìyí towards ìwúnàfikún lọ́ka number one ọ̀rọ̀ka alkọ́pìl àyà ni yín islamic state iṣẹ́ tó mọ́ ìkàmì ọ̀rọ̀ka àzáwá dáàwọ́n. ọ̀gbọ́n dọ́ṣà àyà ni ìṣòro tunisa verse eighty nine ṣe ń tẹ̀wá lọ́wọ́. فخذوهم واقتلوهم حيث وجدتموهم ọ̀rán islam ọ̀nàdọ̀nà ọ̀rọ̀mùnáfíkì jọ ọ̀bàdà dọ́kọ̀ àkọ́kọ́ kẹsẹ̀ tòrán ọmọdíkà àbáwa ẹ̀dá àyàzàwa dáàwá àtúrọ̀hánà àyàzàwa lọ́kà nọmba wán ọ̀wìkà alkọ́tù and anamẹ̀kọ́ kẹsẹ̀mẹ̀kà ọ̀ntúnmùrì àtọ́wò eh, abdullahi ibùnú bẹ́ẹ̀ ọ̀ntúnmùrì ìjà kọ̀wọ́sì dọ́kà yìí لا يتحدث الناس أن محمدا يقتل أصحابه ونرك أبوك أكا أنا وصحابي أنا because أبلا ابن بي أباك صلى أجد أي ملين سنت مري وناس. ناس ذاك ذلك باو ظنن سمك هنا ونن نجم بكر تباو أن نجم أنا أقول لك أنا بني كثيرين نجم عمر تباكلين نجم عثمان تبارو إن دين وزن نجم علي تباكي وبرون دين قرون agwa dole ka ibn al-qayyim ka inna adam qatl munafiq ma'lum ka kawai wannan da munafikin ne ro ye oko no inna ma huwa fi hayati rasul faqat ibn al-qayyim ka re ani kin mun tu mun yara kai nana wani mun tu mun yo ko yara anywhere i establish that this is islamic state then you must share am du munafiki na awasu أقواما أولي مجاهدتهم والتهذير منهم والحذر منهم وعدم اتخاذهم بطانة سبحانه وانا واجب كم لكم يكون نافي كناية أنا بكا في وجهة أني والتهذير منهم ده وتقشن of them أسول هيك يقولوا سيروا ليليت والحذر منهم دوراك يا ذكا أظنن ضعف أن نسول في wada mutighazhum bitana anafanya kuwananyunyuzi kia wagwana no ase trap of halaka on about aban wono ore shobe do kan do kadizan eh obile ri dandole ni anyi nano about nisana ka o wabo ko ko mitu na mikina ala irad anhum ona uka akana ko ri wa ko fanya mi ri relate doka na kwa wannan point ma wai doka hijruhum ami hijraiwa bi ma'ana azawawa onyi wa adamu mujalasatihim asare ya tuti wa kare eba wa tarku salamu alaihim asare salama wa doka fal munafiqun alladhina zaharat alaihim ba'd alamat as awal munafiqana ka some of these signs and at least we are about 50 wéèrè ka glittering nọ nọrọ nọ nù sáyẹnsì dúró díẹ̀ náà tùmùlọ́sì kì í nyà bá minal hikma is all in wisdom mu amalatuhum ka amurke letu dem ọbẹ bi adami mujalasatihim asari fiwa ya tuka rai wa hijiruhum da zawa wa wa tarku salamu alaihim asari salama yawa kama fi kisoti salasatu lezi na hulifu. pan kọ́ mẹ́yìn ní ìtọ́bọ̀ níwọ̀n inle ka bi numani kazne tene na jitu ramadan nan ni inle ko akiseme faqad hajarahum an-nabi alayhi salam annabi o mi hijrawa o kare kanyo wa sallama yawa wa amara bi hijrihim da nib modan ka azawa wa wa tarku salam alayhi da nib modan ka sallama yawan wal kalam ma'ahum da nib modan ka rezu wa kare so ila nan anama yin page 115 Talking number five in page 116. Adamu sama ilahum wa adam istisharatuhum. Wàhálà Wara ká ọmọ ara àgóyọ̀dà. Àsúrè tó tọ́tún lẹ́yìn náà ká. Ọ̀yin. Àsúrè ẹ̀yìn rẹ̀ dúró ìsinmi ètò ọkà òtù ka anyị uh, eh, what do you call it? Àsúrè sì advice nínú wa nù. mi sura consult ani ni wọn fi yẹ ní irá mọ yóò náà so kàtà sálámà òkú mu ni yìí èrè aláhùn náà fi kínú ẹ̀ ní amara nyɔ ndɔnɔ manika arinambo nɔwe abdulrahman ibn ali ibn hasan al-arumi dɔki gɔfaro lahu lahu oliwalidehi olifɛri muslimin asɔnnɔnu almanshari kike ne wani mameto مجموعة الرسائل التوجيهات الإسلامية لإصلاح الفرد والمجتمع أوكا this is a compilation مجموعة compilation of رسائل of messages توجيهات الإسلامية or is it direct islamic directive le islah alfard ọ̀yẹ́ ti correct individual ọ̀lẹ́mọ̀jìsámà àti the society three volumes of indices ọ̀nànàwé volume two ẹ̀nẹ́mẹ̀ uh, muhammad jamil zainu muhammad jamil zainu anyi onye ni rizan akidatu islamiyya ọ̀nà tẹ̀rẹ́nu ọ̀nà tẹ̀rẹ́ wọn náà ìfẹ́rẹ́kọ̀ to nigerian most of the books are compiled in three volumes ọ̀nà volume two nanu. wàásù wa nùrù wọ volume 2 and page 424 wateki page 424 ọ̀nà rẹ̀ kàrẹ́ inú rẹ̀ ẹnu inú rẹ̀ ẹnu fẹ́ ká máa fẹ́ ká nábọ̀nyábọ̀nyá ọkà min fọwá idil kristo ọ̀rọ̀ àpètí ìdáná náà ní gọ́ọ̀dọ̀ tẹ̀tẹ̀ bó kéré ká abid malik ni dáàkà àǹfààní náà yìí hùn ni ìtọ́pọ̀nà lọ́rẹ́ka yìí ọ̀yin hàn àǹfààní lónìí tirẹ̀ ọ̀gọ́ ìhìnà anatọ́ àǹfààní nọmba five dọ́kà àlùmọ̀kọ́tọ́ àtù ọ̀nàbùká àdàkòrè nàtọ́ òkòrè àdọ́kòrè hún ní jama ọ̀yin wọ̀lhíjàr dáàbọ̀rọ̀ náà wà ka huwa ìlàjù nájẹ̀ ka it is ìlàjì is a solution naji anaika ọjọ ẹsẹrẹ lè rọdùn mọ̀tìín ilẹ̀ àjẹ́dàtì sọ́wàl ọ̀rọ̀ náà ẹ̀ka àmàkọ́wé dáa mọ̀kọ́tọ́ à dáa jonan wọ̀lẹ́hìjàr dáa záwà ọkà àti ìzòyí inú tọ́pọ̀nọ́ka yìí ọ̀yọ́ vọ́ọ̀mẹ́ dọ́ọ̀dà vọ́ọ̀mẹ́ is a good solution ọ̀nà ìbí ọ̀yọ́ ìbọ̀dàbẹ́ mọ̀tìín. wẹ́nà ìkẹ́ ọmọkùnrin ilẹ̀ jẹ́dẹ̀ ti sọ́wọ́d dáàsí wọ́n ọba wọn ní sanarite dọ́kà ìyá ìkejì mi lè ní ọ̀nàrẹ́ ìrì ìdí àdìsẹ̀ tẹ̀rẹ̀ dọ́kà yìí wọ́n máa wọ́rọ̀ dà mínà náhì anil hijab mọ́lá ló ti fẹ́ tẹ̀rẹ̀. ọkà awẹ́rì hadith anábẹ́ hadith anábẹ́ anábẹ́wẹ́ ka ọ̀ntúnmọ́lì ọ̀nìkàjọ́ kọ́ntúnmọ́lì oyè ọkọ̀ kó mọ́lì ẹ̀rẹ́hùn ọmọdàn three days kọ́. ọ̀kọ́wẹ́rẹ́ hadith ẹ̀ máa wọ̀ bẹ́ẹ̀ fa mahmudun min ajili dunya hadith nọ fúnun tún múni kà tí rẹ̀ sókè sọ́ọ̀rì ìdílé ọ̀rọ̀ ni zẹ́wọ̀n hà dáìkì ìrẹ̀ ẹ̀ hàn ọ̀rì ẹ̀dà kò sí òdu ayé next three days ọ̀fọ́lá wà orí is allowed ọ̀ ọ̀tá wà orí kúndú is allowed ẹ̀ máa more than three days jẹ́mi lè nuka ẹni Because I want me on to Muria, I'm ready. As of a good ready, or can be more than three days. We could do the shaman. Salamu yoni ko. Kọ̀rẹ́ sọ̀rọ̀ nke iná fanan ọ̀nìyàn wọlé ní àdìsọ náà rìn. Ka isa náà hí àjùmọ̀lá dáàzọ́là wà. Ọ̀rọ̀ náà sì ń sí ẹ̀ na ka vàárẹ̀ gbanwó ní sanarai ọ̀nà kọ̀wé. Ọ̀sán ni Ṣọ́rùhùrì Adùsọ̀lìhìn Anna Mary five volumes in this volume one. Sharhu Riyadu Solihin oni Muhammad ibn Salih al-Uthaymin me rahimahullah. Wasi Sharhu Riyadu Solihin ana me in volume one page thirteen ana na ko godo ay ko se godo do se kare no page thirteen ise ami shari and don re kare no ono hadith one ka sabu innamal amalu binniyat wa innama likulli imri'in ma nawa faman kana hijratuhu ila Allah wa فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته للدنيا يصيبها أو امرأة ينكرها فهجرته إلى ما هاجر إليه دا كان كسنا هجرة دي فعلا كهجرة نكا إن حديثنا وكو من سو dɔka anyi hijira ita e hijiri papa wi hijira hijiratul amal hijira ɔyime hun inukɔrɔ e okɔrɔ na o daa mɛ mi akwụkwọ akokoro di yɔlu dum hijira hɔn na ni wɔyɛ kɔmi okɔrɔ na ɔnu wɔta dɔ zaawa so kɔmi dɔka anyi hijiratul makan ɔna ba yɛ do kori biladul kufur na wani biladul islam oni sharatan in hinan ana ka wa mi hijratul makan o bedo surike iri amadiyan wa huzo an dunye wa me